الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọba tí ó tún kó wájú ní ìrọ̀lẹ́ yìí láti wá tó ṣe àlékún nínú mímọ̀ ẹ̀sìn wa àti àgbọ́yé nípa ìbáadà abẹ́lọ́pọ̀ subhanahu wa ta'ala ẹnìkọ̀ọ̀kan wa ìjòkó ọlọ́mọsáyìí sanwó-alẹ́sàn dáadáa bẹ̀rẹ̀ àtàwà tí a ń sọ àtàwà tí a ń gbọ́ ọlọ́mọ́sàájú owó lọ fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe wá lẹ́rẹ̀ ilé ayé ń bí àtijọ́ alìkìyàmà a kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn brothers wa àtàwọn mahat àtàwọn sisters wa àti gbogbo àwọn bàbá àjòkólẹ̀ kí ọlọ́run kọ́ wọlé agbára rẹ̀ àtàánú ẹ̀ ìjòkó yìí ọlọ́mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe máa yí pé àsọdá irun àmúdùdì òun náà ní òpó ẹ̀sìn ìdá sákọ̀tọ̀ àmúdù sákọ̀tọ̀ ti xayma tó kúlù ha ó máa tahmil tí òpó nígbà àbí òpó tẹ́ǹtì tọ́ba ti dàwó gbogbo tí òpónà gbé dálẹ̀ òun ló sì dàwó bẹ́ẹ̀ ni run bẹ́ẹ̀ ló sì rí nínú gbogbo ìjọsìn wa téèyàn bá kírun tàwó ìjọ nítumà ọ̀pọ̀lọpọ̀ ọ̀wá sìn kí ni túmọ̀ téèyàn bá kírun àwẹ̀ rẹ̀ nítumà téèyàn bá ń bẹ tí ò kírun bọ́bá lọ Mákà rẹ̀ nítumà irun yìí òun náà ni miftahu aljanna òun náà ni kọ́kọ́rọ́ tá a fi wà aljanna téèyàn bá ti kírun kò ní wà aljanna tó fi jáde àwọn tí ò kírun iná lọ́wọ́n fi ròyìn wọn ọlọ́run lọ́mọ náà ni wọn ba'da a'udhu billahi minash shaytanir rajim ma salakakum ma salakakum fi saqar kí ló pé nínú náà saqar qalu lam naku minal musallin wọ́n nítorí pé àìkírun ni Aya Qur'an kọlọmọ́ fìrásì náà sákọ̀ ẹ̀rí àkámù ìmáàmì wọlé tìmá àwọn àdájọ́ ẹ̀sìn wa tí ó di ọ̀rọ̀ ìfún imam kọ́mà àti gbogbo àwọn táǹkírun lẹ́yìn imam ṣẹ́rí mọ́sálásí lẹ́ni ilé ẹ̀sìn ni àwọn kọlọ̀pọ̀ mọ́sálásí lẹ́ni wọ́n ti di ilé ìjà mọ́sálásí ni wọ́n sẹ́tù láwùjọ wáyé mọ́sálásí kọ̀ọ̀kan ìfàfàdọ́mà wáyé láàrin ìmáàmù àti àwọn jama ọlẹ́ jáde kòrò ló dìjà tí ìmáàmù ní àwọn máa kírun tòun bá bàbá tòun ṣe dékalẹ̀ àwọn jama ti láwọn máa kírun tàwọn bó ṣe wà níbàmú súnà ọ̀rọ̀ ayé òun ni ó dìjà ṣẹ́rí kò sí nǹkan kan tó fàjà náà tayọ pé mọ́sálásí tí wọ́n bá ti máa ṣítírà kan máa ka tírà níbẹ̀ wàhálà ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ torí tírà ni ọmọ yanjú ọ̀rọ̀ tí ìmọ̀ ń fa sagidi níjọba ka tírà yọ tẹ̀ tí bàbá ládání àbí àwọn jàmá tọ́rọ̀ bá yé wọn tí bá bá ṣe tíra fún wọn tọ́ka fún wọn àwọn náà wọ́n kíní àwọn náà tẹ̀ tó ti jẹ́ pé ìmọ̀ ló ní yanjú wàhálà tí ń bẹ láwùjọ ẹlòmí àpè níjọ́ mi a ní ẹgbọ́ wọn ti mọ̀ lólérí wọn wọ́n ti dá mọ́sálásí rú o wọ́n ní àwọn èdè mọ́sálásí rú ẹgbọ́n ìfẹ́wàjì ìjọ bó ṣe wí náà bẹ́ẹ̀ lórí nígbà tó ṣe ní ọ̀dọ̀ ní tẹ́yìn sọ ọ̀tẹ̀ ní tó wọ́n gbé lọ àwọn àgbẹ̀ ẹgbẹ́ fóònù fáfá padà níta wíkọ̀ sọ ìmà òní máa yanjú àáwọ̀ nínú ẹ̀sìn ẹ̀rí ìrun ní mọ́sálásí fọkùnrin dandan ni àfi tó bá rẹ̀ lókun àti gbogbo àwọn nǹkan tí ń padà tó wá kà sábà débẹ̀ tí mo mọ́kùnrin mọ́kìrún mọ́ṣáàṣì. wájìbà ọ̀rọ̀ àyàn lọ́rùn jama nínú mọ́ṣáláṣí fọkùnrin torí mọ́ṣálá torí obìnrin àbí torí ọkùnrin láti kọ́ àwọn mọ́ṣáàjì. اللهم صل على القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم اللهم بني ورفعوه máa ń rọrùn fìhín ẹ máa rùkú ẹ máa tẹ kọ̀kọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ kọ̀kọ̀rọ̀ sínú yàrá rẹ̀ wọ́n ti máa tẹ kọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ kọ̀kọ̀rọ̀ ní kí lọ́rọ̀ sọ ká máa lọ masalasi bá ní wọ́n yìí tàfihìn fún akọ́mùtà láwọn mú tíra náà bá ń bẹ láàrin wọn tí wọ́n ń jagun lọ́wọ́ gbérùn tún wọn gbérùn dúró wà kọ́mùtàlá fún sọ́lá tó wá gbérùn dúró fún wọn ẹ̀dàkùn ta ló gbérùn dúró fún wọn ànábì ta ni wọ́n gbérùn dúró fún jama ẹ̀rùn jama lójú ogun jama làǹfà fún ọmọ wọn fún ọmọ lọ́wọ́ lásìkò orun ó tó làyà yóò máa wá jẹ́ láti dìde. ẹ sọ ní ọjọ́ sáwọn àdékù ìmáàmù àsìkò ọdún ti tó tọ́ba wọn sọ fún yín pé èyí táwọn ń ṣe yìí ìbáàdà náà ni ẹ wà ní wọ́n jagun lọ́wọ́ ìbáàdà náà lógun jíjà ọlọ́run ní kó sọ́ọ̀fù ogun kí wọ́n ṣe kíni kí wọ́n kírun nítorí wọ́n fi mú wọn sọ́ọ̀fù ogun làwọn ní sọ́ọ̀fù ìkómọ àti ìgì ẹ̀yin lẹ́gbàá wọn láàyè nígbà tó jẹ́ pé àyà yín máa ń já pé wọ́n ní yọ́ sàṣìyàn ni o èèyàn máa yàgbé olómi òṣàṣà sí mọ́ àtàṣí kan ò sí lẹ́yìn àsìkáàrù sọ̀rọ̀ ayé wọ́n ní màsà. ọlọ́run tó lọ ayé mi oníṣàbí olámù fíhà bìlgòdówí wọ́n lè àṣọ́ọ̀lì ọlọ́run bá láwọn ẹni rẹ̀ yusabihu lahu rijalun fiha filigodo wíwọlé asọl ọlọ́run wà lórí gba ọwọ́ ẹ̀yìn ó ní yusabihu lahu fiha filigodo wíwọlé asọl rijal ọlọ́run láwọn rijal àwọn ọkùnrin àwọn èèyàn wọ́n máa sàkọ̀mọ́ fọ́lọ́run láàárọ̀ àtìrọ̀lẹ́. لا تلئيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة أو كنت ولا ولا تلوليك جماعة لا تلوليك يوم النبي صلى الله عليه وسلم أنا بن صلاة الجماعة أفضل من صلاة الفرد بسبع وعشرين درجة أنا بن الجماعة الله الله ينوى داكي لو بلولادا 27 1000 ni ọkùnrin tó bá kírun lé ọgbà pẹ̀lú kútún sẹlọ̀ àbí mo mẹ́ sọ ládẹ ẹyọ kan ládẹ ẹyọ kan ládẹ ẹyọ kan péré òun náà ni ọkùnrin tó bá dàrún kí ọgbà pẹ̀lú kútún sẹlọ̀ ẹni bá lè kírun mọ́sálásí wọn gba ládà twenty seven one thousand àti twenty seven thousand ọjọ́ ra wọn ẹni bá kírun lé lọ́kùnrin ojoojúmọ́ ní ọmọ lùs yóò tún wá wà nínú ẹni tó filé ọlọ́run ọba lè tí ọ lọ nígbà tí wọ̀ wá mọ́sálásí tọ̀hún náà wá bó mọ́sálásí ọlọ́run ṣe ní páyìn ọlọ́run ṣe tó mú kọ́ mọ́sálásí kalẹ̀ fi buyutin adhina Allah an turfa'a wa yudhkara fi asmuh ọlọ́run níṣẹ́ ní ilé yẹn mọ́kọ́ kalẹ̀ kẹ́ máa lè rántí mi bẹ̀ ọ wà lọ afọ́jú kan lè bá anábíwá Muhammad sallallahu alaihi wasallam afọ́jú yìí ó lè gba ìyọ̀ǹda lọ́dọ̀ ànábì pé ànábì ó sì jí máa ń kírun lé mi ò rí náà ànábì ní alítẹ̀símá òun nìdá sọ̀ ń gbọ́ tí wọ́n bá ń pèrò ó ní náà ó ní bẹ́ẹ̀ ni ànábì ní fàájì lọ́lẹ̀ dá ọlọ́run lóhùn lọ́lẹ̀ kírun mọ́ṣáláṣí ìwà afọ́jú lẹ́ni tó kí náà wàá jòkó sínú yàrá tó lóhùn sí alúwà alúwà alúwà kí ni jẹ́ bẹ́ẹ̀ ìbáṣe ìtáàní ṣe mítìnì nínú yàrá ni wọ́n ń pè bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ṣe alúwà ọlọ lè hàlá sí ilé ọlọ́run mọ́sálásí lọ́lọ́ lẹ́yìn ìgbà tó di oúnjẹ lẹ̀ sí ilé òní ọ̀kan nílọ bọ̀ọ̀n kò ní òun sílọ́ọ̀n mọ́sálásí kan ọwọ́ àmà kírun jàmá ńbẹ ọmọ kírun jimá iye ìdọ́lọ̀ máa ní kò ló ńbẹ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa afọwọ́ Abdullahi ibn Mas'ud radiyallahu ó ní máa sàrọ̀láhù ayélujára gádà mùsùlùmá ó ní gbogbo ẹni tó wọ́n fẹ́ pàdé ọlọ́run ọba ní mùsùlùmí tó fẹ́ kú ní mùsùlùmí fálíò hariri àdá àwùlá ìsọ̀làwàtì àìdùn iná àdàbí kọ́ ya sàkólé kan lérí kọ́ máa lọ mọ́sálásí o nígbà tí wọ́n bá ń pè é lọ sí mọ́sálásí kọ́ máa lọ lè kírun bẹ́ẹ̀ ẹ̀yin máa yá wa nínú ẹ̀sìn wa ìmáà lọ lè kírun jàmáà òun náà ní máa da ìmáàmù àti màmúmù papọ̀ ọ̀nà àyàn ní fọkùnrin anábọ̀ muhammad sallam anami ni máa mi tàdáta fi kọ̀ríyàtìn wàlẹ̀ àbádìwì láti kọ́ọ̀mù láti kọ́ọ̀mù fíhìm sọ́lá báwọn mẹ́ta bá ń bẹ nínú abúlé kọ̀ọ̀kan àbí nínú agidugbo kan tí wọ́n ń gbé bẹ̀ wọ́n wá máa pèrún ká máa kírun nínú abúlé náà wọ́n máa kírun nínú àdúgbò náà illa stahwada alayhim shaitan àfi kíkọ́ àṣetán náà ká wọn. ẹni tí bá ń bẹ ní àdúgbò wa bóyá tàbá fẹ́ kí mọ́gílìbì lè èyàn lè wá ẹnìkan sin ajá ní ọ́fúsìtì masalasi wa tí wọ́n bá ti ní Allahu akbar Allahu akbar àwọn ajá yìí kí wọ́n máa ń ṣe jẹmọ́ gbogbogbogbogbogbogbogbo ah, ah, ah. dojoojúmọ́ wọ́n lọ máa ìjọ wọn fẹnu pé ó oh, anábì tí wọ́n bá pèrún anábì ní àwọn èṣù tó wà ní kàràkàrà wọn sà lọ àṣetí kan máa pèrún mú ládùúgbò kan ní máa lé èṣù jìnnà kó ládùúgbò náà nítorí máa rán àwọn èèyàn létí ipe lè dọ́là lóhùn ohun yẹn ni ó jí àwọn èèyàn ohun yẹn ni ó gbà wá kù lọ́wọ́ ṣetán bó o bá pèrún ní ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ẹ̀rí pé àyíṣà bá dìde ọgbọ̀n aláwọ̀ akọ̀ aláwọ̀ akọ̀ tọ́ná ti ṣetán àmì ìtọ́rọ́ ti alikiyama tí ṣètọ́n wá fẹ́ máa di ọmọlẹ̀ ó dìde ńlẹ̀ nítorí pé wọ́n ń pẹ̀rù ń bẹ̀. ẹ̀rọ obìnrin kóbìnrin ó kìnrin nínú yàrá rẹ̀ anábì ní kóbìnrin ó kìnrin nínú yàrá rẹ̀ ọlọ́lá kì í wá kí masalasi wà láti ẹ̀mí náà òun nìsa anábì ní àmọ́tàmọ́lá òun wà masalasi ẹ máa lè wọn padà an yà kúrújìnà ilẹ̀ lè masáàjì tó ẹ̀dínwó wa wọ́n yóò tó hun ná àmọ́ ilé wọn inú yàrá wọn ó lóore ó lóore ju ibi tí wọ́n ń bọ̀ yẹn lọ. àdéṣe làkà ládùúgbò kan nìmọ́mù ni máa ń sọ pé ẹ̀ ń ṣe wá àti ẹ fẹ́ lé àwọn obìnrin mọ́sálásí ẹni ká má wà mọ́sálásí àwọn tá à ń gba tọrọ kọ́bọ̀ lọ́wọ́ wọn náà tọrọ tó fẹ́ gbà èyí ni ọba sọ irun obìnrin dọ̀nà yẹn ní ibo ní masalasi anábì ní ilé wọn lóore ju masalasi lọ tó bá wọn wá masalasi ẹ má sọ pada kó padà ẹ̀fílẹ̀ òun lórí ládàá tó pọ̀ lẹ̀ ló lé èyí tí ò tó èyí tó ń fẹ́ gbà lòun fẹ́ gbà kò bóró a sì tún rí nínú ẹ̀rí náà pé àwọn obìnrin máa wá sí masalasi wa kírun lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ islam ẹ̀ wá rí ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ ọkùnrin àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí wa àdáàrú àwọn àdáàrú tẹ́lẹ̀kì jọmọ́ àti ìwà jama'a ntí ọkùnrin ọkùnrin jimọ sọ̀rọ̀ àyàn fóbìnrin àmọ́ ọ̀rọ̀ àyàn ní fọkùnrin jàmọ́ sọ̀rọ̀ àyàn fún obìnrin àmọ́ ọ̀rọ̀ àyàn ní fún ọkùnrin nítorí wàá lè má mú ọkùnrin lọ mọ́ṣáláṣí tí òfin ní sẹ́lọ̀ yọjọ́ kan nínú àwọn excuse tẹ́sí fún alákọ̀ọ́kọ́ ń bẹ̀ almaror tọ́ba rẹ̀ láàárẹ̀ tó jẹ́ pé kò lè láǹfààní àti dìde wọ́n ní kó kírun rẹ̀ ní inú ilé ẹlẹ́ẹ̀kejì wa ahadi al-akhbathayn tí ìtọ̀ àti ìgbẹ́ tó bá mú bọ́ lọ́jọ́ ìjẹ̀mọ́ náà tẹ́lẹ̀ ìtọ̀ ló ti dé ibi ó ti fẹ́ jáde ìgbẹ́ ti ń bọ̀ lọ́lẹ̀ tọ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò lọ́lẹ̀ yàgbẹ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò farabalẹ̀ tọ́lẹ̀tì dáadáa tọba wà yanjú ara ẹ̀ tán èyí tọba bá lérí hàn ọlọ́run fún àlùbáríkà ọ lẹ́sẹ̀ nítorí pé nítorí débà ọ̀dẹ̀ ọ̀sọ́gbọ́n tó dà sí àfikọ́ dá lóhùn. alimọ́tò tó ṣẹ̀dí kí òjò òjò òjò tí ó nípa everyday tó bá ti bẹ̀rẹ̀ sí rọ̀ ọkùnrin excuse ni fún láti kírun nínú ilé àṣà ìlú kẹfì òjò ti dá àmọ́ àgbàrá yìí kọjá bẹ́ẹ̀ bẹ́yìn bá kó bẹ́ẹ̀ ọlọ́mọdé abómi lọ wọn lọ́dọ̀ arákùnrin ó kírun rẹ̀ nínú ilé àríhọ̀ ṣẹ̀dí atẹ́gùn tó lágbára bí ṣe ń gbé igi ní gbé pánù húrúrú húrúrú ọwọ́ pé alọ́mọsáṣí ni wọ́n lè kírun bàbá kú síbẹ̀ náà agúnṣẹ́nu jihadi rọ́ ọ̀pọ̀ ara ẹni o atẹ́gùn tí ó lè ṣèyàn ní sùtá wọ́n ní ọkùnrin lè kírun lé lẹ́yìn náà ebi ń pa ọ́ ebi tó jẹ́ pé kò ní mú ọ concentrate lérí irun wọ́n sì ti gbóúnjẹ dé wọ́n sì ti ṣèkà ọmọ ebi sì ti kọjá bẹ́ẹ̀ ebi tí ìdí èèyàn gbádùn òun ni ò kése pé mo ti jẹ búrẹ́dì hundred naira láàárọ̀ àtẹ̀wà ọwọ́ àdàgò kan ọwọ́ ń pè ebi ń kọ́ nígbà ń gbé láì sílẹ̀ ebi kọ́ mu àbí téèyàn bá jẹ sàrí ṣé kò ní mo dalẹ̀ ẹ̀tọ́ ebi tó lágbà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ń gbàmá ẹ̀ bọ́ọ̀lọ́ kírùn náà ẹ̀yẹ ìfúrúgì lọ́mà sí kíni lọ́mà kí wọ́n ní kọ jẹun ọba jẹun tán èyí tó bá kò kọlẹ̀ bá wọn kí bọ̀tà níyàn ni ó fi kókó lé lélẹ̀ ọlọ́run sì rí ọ ọlọ́run ebi tí ìmọ̀ mẹ́sẹ̀ gbọ̀n ọlọ́run sì mọ ebi tí ẹ̀ṣẹ̀ kíni <laughs> tí mẹ́sẹ̀ gbọ̀n wọ́lọ́run awọ àárín wa àti ọlọ́run lẹ́yìn náà yà oye wọ́n láwọn múlẹ̀ ti dé wọ́n ní kọ́dà gbogbo síríìtì ni wọ́n ti yọ àdá síbẹ̀ o ó sì ń bẹ̀rù ká má sọ ládàá àbí wọ́n láwọn amúrọ̀bà kan látàgọ́ mẹ́fà ni wọ́n ti ń ọ̀pẹ́rẹ́tì ní síríìtì sí mọ́ṣáláṣí yẹn wà wọ́n gbọ́ ká ká ká kọ́ wá pé mẹ́yìn ah, bá bá yìí náà lọ́nà ọlọ́wọ́ mọ̀ pé yẹn kú sójú ọ̀nà mọ́ṣáláṣí irọ́ ojú òkúnlẹ̀ rẹ̀ ó ṣe kiri ó kì í jàmá àbí bẹ́ẹ̀ sì kọ́ ọ̀ ń bọ̀ láti traveling ọ̀ ń bọ̀ gbogbo ẹrù rẹ gbogbo gbèsè ayé rẹ wà ní báàgì nítorí fẹ́ fi sáyé ọwà ń bẹ ọwà dé bága alápèjúwe ọ lè kó ẹrù wọ mọ́sálásí o sì lè fẹ́rù lẹ̀ kí kọ wọnú mọ́sálásí bọ́ọ̀lù ń kírun fẹ́rù ń bẹ ń ta gbogbo bàtà rẹ àtàsọ rẹ gbogbo owó rẹ sàtífíkèjì rẹ gbogbo ẹ wà nú ẹ bọ́ọ̀lù ń kírun náà kọ́sọ́ ọmọ ìfún ìrọlọ́mọ ẹrù tó níye lérí tó jẹ́ pé àríbi kò sí àṣírí gbé wọ mọ́ṣáláṣí àṣìwárin àjò wọ́n ní bí ìjẹ̀mọ́ àbábọ̀ wọ́n ní kò burú èyí títí tó fẹ́rẹ́ nìkan fi sọ àfi tí ó fèrè bí kò sí eléyìí náà ó wà lérí àníyàn rẹ̀ ọtí ẹ báàgì rẹ tó gbé lọ́wọ́ náà sọmọ kó lè gbé ìwọ mọ́ṣáláṣí àbí kọ́ wá pé wọ́n dáwà ti lẹ́rù wọ́n ní alẹ́fi jàmáà lẹ̀ èyí ń kú láàrin wa àtọ́lọ́wọ̀n láà dókítà ti ń tọ́jú aláàrẹ̀ ti sọ operation wọ́n ní jọmọ́ ń kírun jẹ̀mọ́ lọ kọ́ parí operation ti ṣegíní ti ń ṣe nítorí pé ó ti lẹ̀mí lọ ó bá stop rẹ̀ èmi ọ̀bọ̀ ẹni tí ń wo aláàárẹ̀ tí ń fún lóògùn wọ́n sì ní oògùn yóò wákàtí kọ̀ọ̀kan ní ẹ máa fún ọ irú ẹni bẹ́ẹ̀ àbí wọ́n ní ọgbọ̀n ṣẹ́jú náà máa lò ó àbí dìímú o dìímú o wọ́n di erébọ́lẹ̀ o eléyìí wọ́n ní jàmbá bá bọ́ fún wọn ní ọlọ́wọ́n fèrèjì ẹ̀mí kan nínú àwọn ẹ̀mí tọ́lọ́m dá ọlọ́mọdé alákùnrin bóyá security kò sí nígbàtà fẹ́ kí ìdí àbàfẹ́ kí jimá ẹ̀rù wa ń bà wá káwọn nǹkan kan máa wá ṣe kíni ká máa wá digun jalè oyé láti wá bá wa ní mọ́sáàsì àbí àwọn pọ́fàtì tàkó kalẹ̀ àwọn gíláàsì mọ́tò kọ́mọ̀dé kan máa fọ́ wọ́n máa wá kó asẹ̀ sínú rẹ̀ bàbá wa tòwé jìrí wọ́n kà sínú tíra wọn wọ́n ní káyìn àwọn security kí wọ́n dúró ti property àwọn èèyàn tí wọ́n wá kí jim àbí wọ́n wá kí dì káwọn ó dúró ń àbí àwa kí dì náà ni àmọ́ ẹ̀rù ń bà wá pé káwọn kan mọ̀ wá jálù wa wọ́n láwọn security káwọn ó dúró tàbá wá kí jim àtàn àwọn wà ké zori kọ̀wá ní jẹ́ jùlọ ni wọ́n máa lóṣì jùmọ̀ tàbá yàn àwọn kan lójúmọ̀ ọ̀tọ̀ làwọn táyà ní jimá ti ń bọ̀ wọ́n ní kò burú torí pé security eléyìí náà ó wà nínú táwọn alfáàkà wọ́n ní torí pé lèmọ̀sọ́lẹ̀hùn dọ̀rọ̀ríyà wọ́n ní torí pé àǹfààní rẹ̀ àǹfààní àlùmọ̀ ni ó sì di dandan lérí wa ló fi jẹ́ pé tá máa ń kírun lọ́wọ́ kan bá àwọn tábà ń ẹ̀rẹ̀ àwọn ọlọ́pàá kan tó mú ìbọn wọn kékeré ni tí wọ́n kì bọ àpò tí wọ́n dùn níwájú mọ́mù tí ń kírun káàbà ẹ̀yin tẹ̀sí lọ́mọ kàṣẹ́ rí àwọn tá a ti lọ ọlọ́mọṣẹ́ ti lọ àwọn tá a ti lọ ọgọ́lọ́ndì àtún lọ sí ẹ̀yin wọ̀nyí àfihàn ilẹ̀ ìsìlá ẹnìkan lọ́wọ́ àfihàn ìjọba ní sars ó ló ń sọ àwọn ọlọ́pàá mọ́ta tí àwọn yóò máa tèrò ọmọ wa dúró ṣé àwọn tí wọ́n ń sọ ọwọ́ adijọ́ kan ẹnìkan wá mú sẹ́ndì ẹ̀sẹ̀ lé youtube wípé torí táwọn ọlọ́pàá yẹn ṣe ń dúró òun náà rèé o àbí èèyàn sàtẹ̀ làbá tẹ̀ làbá wọ bẹ̀ wàláhì arákùnrin kan aṣọ dúdú lọ́wọ́ ó sì mú ọ̀bẹ kò sẹ́ni tí ọlọ́ta jẹ mọ́ ó sì mú ọ̀bẹ nígbà máa mú mọ́kàrú kú yìí sì lọ ọ̀dọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ àwọn security yẹn wọ́n á tètè rí wọ́n sì dì ń báyìí wọ́n sì bọ́ ọ̀bẹ lọ́wọ́ bóyá ṣe àlọ́ràn bóyá súnfí lọ́ràn bóyá lùbídíà ní àmà àbí mùṣírìkù lóòsà tàbá ti kẹ́fín pé àwọn kan lè wá jẹ́ bá wa lérí ọ̀run security odò lẹ́gbẹ̀ẹ́ imam yóò wá kírun tiẹ̀ padà ọlọ́run sì fẹ́rí jìn lérí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí imam oyè imam jama kìí ṣe oyè kékeré ẹni wọ́n bá yẹ imam ọyẹ kọ́kọ́ lọ́nu yàrá kọ́ mọ́ lọ lè sunkún kán wá bèrè pé kí ni nǹkan ọlẹ́kùn àfa kó ní a òun fẹ́ wọ àdánwò ọmọ pé ní tí wọ́n ń pè máàmù ni pé ìwọ ni wọ́n máa kọ́sẹ̀ mọ́sáàsì ọ̀rọ̀ rẹ tó bá ń sọ ni wọ́n máa lò iṣẹ́ rẹ wọ́n máa sọ ìwà rẹ wọ́n máa wò ọ̀rọ̀ rẹ wọ́n máa gbọ́ wọ́n máa wá wò sí tìrì àtiwà rẹ wọ́n máa wo ọ̀rọ̀ rẹ̀ àti tó ń sọ àti tó ń ṣe ìmáàmù tá a máa ń jà sílẹ̀ yorùbá yẹn tí ìbá máa ń tọ́wọ́ bẹ́ẹ̀ ìyẹn kọ́kọ́ sá lọ náà lẹ́yìn náà ẹrù àlùmọ̀ ọwọ́ adẹrù rẹ̀ bá àlùmọ̀ bá ti jẹun ẹ̀yìn ìwọ gbọ́dọ̀ jẹ bọ́ bá ń jẹun sálẹ̀ jẹ èsì lè máa wọ́n kàn fi ẹ̀sọ́ mọ́sáàsì ń ṣe kútùbà lọ́dọ̀ kan èèyàn wá mú lásìkò yẹn òróró nìkan ló mú láàárọ̀ nígbà tí ò sí nǹkan tí wọ́n jẹ òróró ó wá dásìkò jímọ̀ tí kútùbà ń lọ inú wa ń kù inú wa ń kù fún ebi umaru ní ya bátìrì ìwọ ọ̀nà mi tògárìgìrì awolamu tògárìgìrì kọ́ ọ má ṣe gìrìgìrì àbí kọ́ ọ má ṣe gìrìgìrì èmi ò ṣètò kàmí pẹ̀lú gìrìgìrì rẹ ọba àmọ́ kù dọ̀la gbogbo ẹ̀yẹ dùnú tẹwàá ń bẹ̀ ẹ máa ṣe farada láǹtàzó kọtọ̀ àmà ó ní jẹun àtà àtà yẹsùbà àbùnáwò ní mùsùlùmí títí táwọn mùsùlùmí ó fi yóò nínú ilé wọn àwọn eléri nù jẹ̀mọ́ àmọ́ eléri tọ́jẹ́ pé yóò tún gba ti jẹ̀mọ́ àkúntì ẹni ẹ̀yọ́ màyá mi nílẹ̀ sìn ẹ̀rí ìmáàmà kájẹ ìmáàmù mọ́sálásí nǹkan méjì lọ́ọ́ máa ṣe ìmáàmù alákọ̀ọ́kọ́ ọ máa darí irun ẹlẹ́ẹ̀kejì ọ máa darí àfíàsì àwọn mùsùlùmí ọ máa yanjú ìṣòro wọn ẹ̀rí ìmáàmà ọlọ́lá ju àzáni lọ nítorí pé tàwálá ànàbì anábì wa muhammad sallam òun ní imam ipò anábì sì ju ipò bilal lọ àti abdullahi bin ummu ummi maktum ipò imamu ju ipò mu'adhin lọ ahaku bil imama wọ́n tàbá fẹ́ yan imamu tala àkọ́kọ́ yan ya umul qawma aqrahum li kitabillah anábì lẹ́yìn tó wọ́n mú kùránì kàlá àrin wọn náà tó bá jẹ́ pé gbogbo wọn ni wọ́n máa kà fa alamu bi sunna talọ́ ma sunna jù láàrin wọn tó ma hadith tọ́wádé gbé bákan náà gbogbo wọn fa àfidámọ̀ wọn hijira tàlẹ́ kọ́kọ́ wọ̀lú tàlẹ́ kọ́kọ́ ní báládì kúfùrù ìlà báládì islam tàlẹ́ kọ́kọ́ wọ̀lú wọn tọ́wádé gbé àwọn méjèèjì kan náà wọ́n dẹ̀nu fa akbarun sunna tàlọ́ dàgbà nínú nígbà tẹ́ fi lọ àwọn kàtẹ́rì àyè ẹ̀yà àmọ́ àwọn ọkàn ní afa ibrahim kọ̀ ìwọ ni wa àwa wà lẹ́yìn rẹ̀ àbá Ibrahim ọmọ alọ́ lè kó bọ́fìtà fún àwọn bàbá dín ẹ mọ̀ lè ṣe kúbọ́kúbẹ́ ṣé lẹ́yìn ní ọ̀wá sọ̀rọ̀ lẹ́yìn mímbà rí pé bàbá dín ní ẹ má mú tí mọ́ àwọn tẹ́lẹ̀ fún nǹkan lọ́yàn sí ìmáàmà níbo mi wọ́n máa ń dájọ́ fúnra wọn ni wípé bàbá ìmáàmù àgbà nílùú bẹ́ẹ̀ làwọn akọ́ máa sọ ní abẹ́lẹ́ pé kó dèdè ṣèyí tí ó ṣe tán ọdún kan ọdún méjì àwa náà fẹ́ jẹ wọ́n máa ṣàṣẹra wọn nípa àṣàṣì tó gbóná nítorí owó fẹ́ dè àtòwò ẹwà sàdúrà fún gọ́ọ̀nà ọlọ́mọṣẹ́ sọ ní ẹ̀mẹ́ èyí ọmọ ayáàbí nílẹ̀ ẹ̀sìn wọn sọ́hìbù sòtítọ́ ní àhákù bí ha sẹ́ẹ̀rẹ́ ni tí máa ń bẹ ní inú ilé kan àbí ń bẹ mọ́ṣáláṣí kan ìmáàmù mọ́ṣáláṣí kan òun ló lẹ́tọ̀ọ́ láti kírun fáwọn èèyàn ní mọ́ṣáláṣí anábìrin láàyè òun mọ́nà rọ́jùlù rọ́jùlá sí sultan ilà bí ilà ẹni tó jẹ́ pé òun láti ṣe eléri ní ààyè òun ló lẹ́tọ̀ọ́ láti kírun fáwọn jàmá ìbá àjẹni tó lọ́lá jù lọ bá wá ìwọ ni ìmọ̀mú àgbà ọwọ́ akọjá ní mọ́sáàsì kan ọwọ́ àwọn ìfẹ́sì pé níbo ti jẹ́ ìmọ̀mú àgbà wípé ìmọ̀mú jimá ni ọ ìmọ̀mú ra ti bi ni ẹni yẹn ọwọ́ àrùn lẹ́mí rẹ pé ìwọ ló kó kí ìrun fún ọ ní mọ́sálásí kì ṣe mọ́sálásí rẹ anábì ní kọ̀tọ́ pé àfi tí ìmáàmù ráàtì bí yẹn bá yọ̀ǹda pé ìmáàmù ẹ̀kìrùn fún ọ kọ́dà tó bá sọwájú tó kírun gẹ́gẹ́ bí súnà kọ́ ọmọ wàá rọlẹ́ mẹ́rẹ̀ pé ah, ṣé kò mọ̀ pé ìmáàmù jimá ni ẹ̀pẹ̀lẹ́ ìmáàmù ìdì anábì ní ẹni tó ní mọ́sálásí ìmáàmù mọ́sálásí lọ́lẹ́tọ̀ àti kírun fún yín nínú ìgbà wá mi anábìrin láyẹ̀ ọmọ ìlànà rọ́jùlọ rọ́jùlọ fi àlè ìlàbí ìrìn kó ọba wọ ọ̀dọ̀ ẹnìkan ó ti ẹ̀ ń lọ lápèjúwe ìrun jama ti bọ́ bọ́yẹ̀ ń tíráfù bọ̀ ẹ wá dé sílé ẹnìkan ṣé ẹ rí ilé ẹni tẹ́ dé sùn pé wọ́n fẹ́ kí jama nínú ilé dádì tó kọ́lé tó bá ti mọ fàtí àká àti súra òun lẹ́lọ́tẹ̀ kó kírun kan mọ̀nàbí lẹ́nìkọ̀ọ̀kan yín ẹ gbọ́dọ̀ ṣáwájú arákùnrin kan lọ́dọ̀ àwọn fámìlì àfi tó bá yọ̀ǹda fún yín. ẹ̀yin máa yá mi nílẹ̀ Islam ìjà afọ́jú ó lè jẹ ìmáàmù ó lè jẹ dáadáa fáin fáin wa muhammad sallam wala anabi ó di ìdí yan abdullah bin ummi maktum afọ́jú ni wọ́n ipe kọ́ máa kírun fún wọn ní madina nígbà tí anabi travel ó kírun fún wọn ó yẹ wọ̀sọ̀bí ìjẹ́ ọmọ kékeré ee ọmọ kékeré tí ò ti bàlágà tó sì ti gbọ́n bí ọmọ ọdún mẹ́fà méje ìjọ lè jẹ́ ìmáàmù fún wa mọ́sálásí àbí nínú ilé ó lè jẹ́ amúrù kan ó kírun fún àwọn ìjọ rẹ̀ wọ́lá ò sí tún sànàwáàtì wọ́yà àdámọ̀hó rọ̀sọ́lù sàṣàlá ọmọ ọdún mẹ́fà ànábì sílmà ọmọ tí ò lè kírun náà lọ́mọ tó dé pé òun dá kan ẹ̀kà mọ̀ pé kàmọ̀ǹkà kùránì pátápátá nígbà ní ah, àwọn ọdún mẹ́rin mẹ́ta yìí náà ẹjọ́ náà ó kírun òun ọ̀dá kan mà lóòótọ́ ọmọ kùránì ó sì máa áyà tí ó kà bọ́ sí eré ẹ̀rùn alhamdulillahi rabbil alamin arrahmanir rahim lọ́ba yọ bisikíìtì jáde lápò lọ́ba jẹ bí ẹgbẹ́ lọ́ba ní daniel jẹ nù yín sẹ́yìn mà pé eléyìí ọmọ ọmọ

Mu'az bin Jabal nínú àwọn sàhábà yóò kírun pẹ̀lú ànábì sàṣálàm lọ́dọ̀ ànábì yóò kì í ṣáyé pẹ̀lú ànábì àwọn jàmáà rẹ̀ wọ́n máa retí rẹ̀ ládùúgbò rẹ̀ wípé kọ́ wá kírun fún àwọn. èyí tó kí lọ́dọ̀ ànábì yẹn ọ̀ràn yẹn ni àbí náfìlà ọ̀ràn yẹn èyí tó kí fáwọn jàmáà rẹ̀ kí ni jàmáà náfìlà àwọn jàmáà kí làwọn kí lẹ́yìn rẹ̀ ọ̀ràn yẹn ànábì sì mà sí kẹ́nìkan máa pé àwọn ọ̀kà yìí lè kéwú wárùn ẹ lè wọlé kéwú mi ni bẹ́ẹ̀ ni opposite rẹ̀ alekinafila lẹ́yìn ẹni tí ń kí ọ̀ràn yẹn adébọ̀wá muhammad sallam ó wà nínú masalasi jọ kan arákùnrin kan ó wá wọlé ó fẹ́ kírun títì ẹ̀ ó fẹ́ kírun ọ̀ràn yẹn tiẹ̀ anábì ní allah rọ́jùlù yàtọ̀ sọ́dọ̀kọ̀ àdáhàdá ta ni ó ṣe sàárà fún arákùnrin yìí sàárà tí sì fún náà ni pé kọ́ bá kírun kí arákùnrin lè bá ní ládàá jàmá ẹni tí ń bá yàn kẹrùn yìí kí lòun ń kí jàmá jẹ́ bó ti kí tẹ̀ pẹ̀lú àtàbí kọ́lá àwọn afáàní abubakiri ọdí aláhu anìwọ̀ wọ́n lòun ló dìde abubakiri kí ni kí ń kí náfìlà kí ni ẹni tó wọlé ń kí òun kí ọ̀ràn yẹn ajẹ́ àmà ń kí náfìlà lẹ́yìn ẹni ń kí ọ̀ràn yẹn wọ́n wá bẹ̀rẹ̀ tàràwí nínú Ramadan wọ́n wá bá wọn ọ̀wá sí kí ìṣáì ọwá lọ sẹ́yìn jẹ̀mọ́ wọ́n náà tó wá lọ lè ṣe alhamdulillahi rabbil alamin wal adiyati dabha Allahu akbar kó ṣe Allahu akbar ní àwọn jẹ̀mọ́ tó wà wájú àwọn olùkú ìmáàmù ni ìmáàmù tó àdáàbì lọ ṣe Allahu akbar làwọn náà bá rò kú àwọn máa dànkarú kò sí tó sì fi ń dàrú dájọ pé òkèwú ó ṣe kíni èyí tó yẹ kó ṣe ni pé ọ wà á dà ní àìṣá yìí lẹ́yìn tàràwì tí wọ́n bá ti kí láka méjì tán wò ní sálámà pẹ̀lú wọn ó dìde ọ wà kí láka méjì rẹ̀ tí ó kù ọ sì wà lọ́lẹ́ bá wọn lẹ́yìn tàràwì tí wọ́n bá ní èwo ló ṣe ní ọwọ́ ń kí ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí ń kí náfìlà èsì wo ló fún wọn ó ní àwọn ìjọ mùhàzì náà wọ́n ń kí ọ̀ràn yẹn lẹ́yìn mùhàzì ti yan náfìlà ọ̀rọ̀ ọ̀dàrú kéwu ni òtó táfà kan máa pariwo mọ́sánsí pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bóòrò mọ́ máa pé kò rí bẹ́ẹ̀ mọ́ nítorí ẹ̀kọ́ sọ ni pé ẹ dákun iṣẹ́ ń sọ níbo lẹ ti kà á níbo lẹ ti sọ ọ́ ní sílẹ̀ wò lákàtà ti rí ọwọ́ pé kò sínú lálàkálà rí kò sínú àsìmáwí kò kọ́ ni mọ́tò ìsíyà ṣé wọ́n ní bí àfikún parí síbẹ̀ ni ànábì ogun sallallahu alaihi yóò kẹ́ráka méjì fún àwọn jama kan àwọn jama yóò kó wà ní defense ànábì yóò tún kẹ́ráka méjì fún àwọn jama tó wà ní defense jama kẹ́ráka méjì ànábì tà kọ́kọ́ kí ní kí ọ̀nà yẹn torí méjì méjì wọn kì nínú àjò láka eh, méjì ẹlẹ́ẹ̀kejì tá ànábì kí kí ní kí jama ìyẹn náà fìlà àwọn jama ẹlẹ́ẹ̀kejì kí làwọn kí ọ̀nà yẹn kéwu ó kílẹ̀ àbí òkílẹ̀ kéwu ti kílẹ̀ kọ́lọ́ mọ́sá ìfànà wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa lóbi jẹ́ pé bẹ́ẹ̀ ló fi bá yanáfìlà lọ́wọ́ bóyá yanáfìlà lọ́wọ́ yanáfìlà zuhuri tí ẹni tó ń tí kì í sórí bá dé yóò wá fẹ́ tó sí ẹ̀yìn rẹ̀ bó ni ó ṣe tí ọba dé dùgbọ́ yóò fọwọ́ gba ni pé bí ọba wa dáhùn náfìlà náfìlà náfìlà lòun yẹn ó di ẹyẹ wọn sí èmi ò náwó yọ náwó ayé ní pé táwọn àwo bí ó ṣe náwó ìwé akamíjì náfìlà yẹn lọ. ọmọ dàrẹ láàmú ó lé ẹni tí kí ọ̀rọ̀ yẹn lè kí inú lẹ́yìn ẹni tí ṣe kí ẹni tí yẹn náfìlà kò sí wọ́n ti sálámọ̀ méjì jẹ òun máa bá títí ẹ lọ ẹyọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n òṣèkíní ọgbọ́n ògbé èyí lè kírun lẹ́yìn ẹni tí ọlọ́lá jù yàn lọ èyí lè kírun lẹ́yìn ẹni tí ò lọ́lá tó yìí anabi kírun lẹ́yìn àwọn sàhábà àwọn sàhábà náà kírun lẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìmáàmù tó lè fásitì ìmáàmù tí ì ṣẹlẹ̀ bọ̀ sẹ́rí ìmáàmù tí bá ń gúnṣẹ́ ìmáàmù tí ń ṣẹgbẹ́ awo tó sì dá yín lójú tẹ̀rí lẹ́kẹ̀ lọ́wọ́ ẹ̀ àbóhùn náà sọ fún yín pé àwa nínú àwọn àgbà ọ tí gbogbo jẹ́ mọ́ọ̀sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí máa fi dára bá yín wí tẹ́ẹ̀ bá gbọ́ àwọn àgbà bá yín jà ẹ̀gọ́rí yìí fẹjọ́ yín sùn àwọn àgbà ẹ̀gọ́rí adáwọn fẹ́ lù ọlọ́mọjà ṣe rí bú bí ìmọ̀ sọ fún ẹnìkan ní mọ́sí ẹni ẹ̀ ti kó wá sí làmẹ́ ó ní lọ́wọ́ ń ṣe gbogbo sẹ́rin rí báyìí wọ́n náà lọ́lẹ̀ wẹ́gbẹ́ kan wọ̀lú afáyàn wá ní wọ́n á bèrè pé ẹgbẹ́ bò ṣẹgbẹ́ kọ̀rí ìbò ni àbí small àbí tafsan àbí jalbab gbogbo ẹ̀ pọ̀ olóòwò àwọn òfin ó ní ọ̀dà kan àní kò lè wọ ẹgbẹ́ àgbà kan wọ̀ kó lè ta fún ọ ìmáàmù mọ́sálásí irú yẹn ó di dìkílẹ̀ àpékèsè rí lò ẹ̀ lè kírun lẹ́yìn ìmáàmù tí ń wo sẹ́tẹ̀ sọ fún fọlọ́wọ̀n ní síwọ́ ẹ̀ kírun lẹ́yìn ìmáàmù tí ń sògùn àwúre fún ògùn ìtajà tí ń sògùn sọ ògùn ẹ̀yọ́nú ayé ẹlẹ́bọ ni ẹlẹ́bọ onírun ẹni bá kírun lẹ́yìn ẹni tí ò nírun òun náà ò ṣe kíni òun náà ò nírun àmọ́ ìmáàmù tó jẹ́ pé kì í ṣe bọ àmọ́ àkànní pé máa ti jàgídíjà gan bóyá máa lọ lè tatẹ́tẹ́ àbí wọ́n ní máa ń yọ̀sìn náà ṣe ọlọ́run sọ níbẹ̀ àbí wọ́n ní máa mutí àbí wọ́n ní máa ń lùyàn wọn ló òkúròrò ní wọn ń sàbòsí àbí wọn kó lè lọ́wọ́ kó wá síláṣẹ ìpè mọ́ gbogbo àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ńlá yìí òun gan tó bá kírun ó nírun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ọ̀tọ̀ ni àwọn fún àti kákírun lẹ́yìn ẹni tó nírun ànírun nítorí pé òun náà nírun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ni wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wọ́n kírun lẹ́yìn àwọn ọba jàgídíjàgan kan irú mariwan abu sa'idi ó kírun lẹ́yìn irú alwalid ibn Uqba abdullahi ibn Mas'ud ó kẹnu lẹ́yìn rẹ̀ irú alhajjaj abdullahi ibn Umar ó kẹnu lẹ́yìn rẹ̀ wọ́n tá a dárúkọ yìí mùsùlùmí ni wọ́n wọ́n yé sílẹ̀ bọ́ àmọ́ ní jàgídí jàgan irú hajjaj ọlọ́tìlọ wọ́n fi jọba ọlọ́run wá ní kó ṣe déédéé àsìkò tí abdullahi ibn Umar tó ń ṣe wà láyé ó wá jọba lé àfáwà lérí àfáwà wọn sọ fáwọn yàtọ̀ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lú ẹ̀rọ àìbélérí já o alùkòròdù alàlùwálì haramu ni o àìbélérí já o lọ́gbọ̀n tí ọba ní ẹ̀má kan àjáàjì ta orí wọn ní òun mú tí débi pé oyé kì í kọ̀ wá máa ti ń sọmọ́ wọ́n ní kí ní ti wá di abid ọwá kírun fún ọlásùbàjọ́ àjáàjì bá sálámà lẹ́yìn ọfẹ́ kírun fajir lọ́ba kí lákàmẹ́rin làwọn sọ àbábá dákẹ́ ní bá tún bẹ̀rẹ̀ pé lónìí àzídùgún ṣe tó bá ń fi lè àpótó bá wọn àwọn sábà ní sọ̀rọ̀ máa sílítà tẹ̀sí ẹ̀sà ó ti lé ọ̀rẹ́ ìtẹ́lẹ̀ ó yẹ ká ṣe bàdí ó yẹ bàdí nídìí bẹ́ẹ̀ àmọ́ tó bá ní mọ́sálásí tó jẹ́ pé ìmáàmù tó wà ń bẹ̀ kì í so ní jàgídíjàgà ọ̀dà kò lè kírun bẹ́ẹ̀ àmọ́ tó bá tí mọ́sálásí mi ládùúgbò yín kò lè kírun ní ẹ̀yìn rẹ̀ alùbídíà ńkọ́ ẹni tó jẹ́ alùbídíà bàbá wa sheikh rufemin àtàwọn alufẹ́sì mina sheikh munajjid wọn in kana ti bìdí àtúwò gẹ́yẹ̀rà mukaffira tí ì bá ṣe bídíà tó lè sọ yẹn di kèfèrí ó lè kírun ní ẹ̀yìn rẹ̀ àmọ́ bídíà tó lè sọ̀yàn di kèfèrí tí n bá ń ṣe kò ní kírun lẹ́yìn torí òun náà ò nírun irú bídíà ó lè lè sọ̀yàn di kèfèrí irú bídíà àwọn súnfì tí wọ́n máa ń pè ya ṣéwù ibrahim gauzun lèlè wàrà agizimi gbẹ̀gẹ́yìnzíka pálímọ̀nà tẹ̀fìlìkara láìláìlàdà ọ̀rọ̀ rádaràdà ṣéwù ọmọ Senegal gbà wá owó sànú wa ọmọ káúlà ará Senegal ará Áfíríkà bàbá dúdú làwa o ìwọ ló lè gbà wá o àwọn lẹ́yìn ni ẹ bá sọ fún tí ò tí ò bá yí padà ó ti di kèfèrí tọ́lọ́n ti ní ẹni tí máa ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ti di kíni ó ti di kèfèrí sẹ̀ǹkú bídà lẹ́yìn náà àmọ́ nǹkan ń sọ sàlátù sẹ̀ǹkú bídà là sàlátù náà káwà tó bẹ̀rẹ̀ ká máa ní ha ayà kayúmù láàrín bídíà ni àmọ́kọ̀sọ̀ yẹn di kèfèrí sórí olè wá kírun lẹ́yìn yìí nìkan ọ̀bá rí ibi tó ti kírun mọ́ àmọ́ ọjọ́ tọ́wọ́ tó náà bá ti sọ pé tọ́ ẹ̀yin jàmá kí ní àgbà tí mo ní kẹ́ mú wà ní bóò ni pẹ̀lú ààrin ṣúgà ọ̀rọ̀ nígun mẹ́rin kọ̀yà mú tẹ̀rẹ̀ ńlẹ̀ kọ́ sí kọ́ ọmọ wá gbígbà lọ nítorí òun ga fún rẹ̀ náà ò nírun dépò tí ìwọ̀tọ̀ wá kírun lẹ́yìn rẹ̀ náà ò sí tóun náà nírun kọ́lọmọ́sà ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn wa ẹ̀rí tí ìmọ̀mù bá pẹ́ tí ìmọ̀mù bá sekin tó bá pẹ́ kọjá àlà afẹ́ tí ó sórí oyé ní wá ń lo bí ọgbọ̀n ṣẹ́jú lérí ìrùn sórí àbí 40 minutes fàtẹ́ rẹ̀ sẹ́yìn kò sì tún kó kírun rẹ̀ kọjá dé mọ́ṣáláṣí àmọ́ sì ń lo 10 minutes 15 minutes kò tí pọ̀jù fún ìrun tí yẹn bá kí tó farabalẹ̀ fifteen minutes ten minutes ò tí pọ̀jù fún zuhur àṣùbà ń sìn twenty minutes ò tí pọ̀jù níwọ̀n lọ wákàtí kan lẹ́nu àṣùbà òun fẹ́ jọba yín mọ́sáàsì wọ́n ní fa ìtẹ́ rẹ̀ kó kírun rẹ̀ kọjá dé muhasu bun jabal wọ́n ní ọlọ́ọ̀ni kan dárú ọ̀rọ̀ báyìí wọ́n dán wò rí arákùnrin kan ọwọ́ mọ́sálásí ọ̀fẹ́ kírun wọn wá pẹ́ kọjá arákùnrin bá fa ìtẹ́ rẹ̀ sẹ́yìn lọ́ba kí ìrún tí ó wọ́n á tún wá bèrè pé ta ń jáde wọ́n sáà sílẹ̀ wọ́n lágbájá ni wọ́n á lè fẹjọ́ rẹ̀ sọ ànábì ànábì wa ní kí wọ́n pe mọ̀ásù wa àwọn méjèèjì wájú kún wájú ànábì ẹgbọ́n tá ànábì sọ fún mọ̀ásù ní afatanu antaya mọ̀ásù onífìtínà ni ọwọ́ mọ̀ásù kí ló dé tó fi kírun tó fi pẹ́ tó bá ó ti pẹ́ jù sọ́ọ̀mọ̀ fáwọn adáàrẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ọmọ fáwọn arúgbó ń bẹ lẹ́yìn rẹ̀ sọ mọ̀ pé àwọn tí wọ́n ní bùkátà tó jẹ́ pé wọ́n ti ju ọlọ́run wọn fi ya mọ́ṣáàsì tí bùkátà ń fi bẹ̀lẹ̀ mi wọn ọmọ bí wọ́n bẹ̀lẹ̀ yìn rẹ̀ tó bá fẹ́ kírun oyé máa kírun tí ò ní ju dèdè tá fi ka wọ̀ṣámsì wọ́dù wa lọ àti súra kékeré mi tá náà mi darúkọ pé ó ti pẹ́ jù a sì tún wá fẹ́ kí ìmáàmù náà kó náà tún wá jẹ́ akírun ẹ̀yẹ ń jẹ́ka ẹmọ ìtàn pè ní ẹyẹ ń jẹka Allahu akbar Allahu akbar sọmi Allahu iná àti iná kàlẹ̀ kàwùsà ọ̀zọ́ àlẹ́ nìkan Allahu akbar ìrú àṣùbá ọwọ́ nǹkan kúrò ilẹ̀ káàfìrú níbi ìrú àṣùbá ní ayọ́ ilẹ̀ káàfìrú akùndín kúnlẹ̀ ẹ̀dí Allahu káwọn jẹ́mọ́ tó sọ̀rọ̀ aláta àti parí hàn aláàdá báńkọ̀ tàbátẹ̀fẹ́ kí mọ́ gírígì torípásùkò ti ọ̀pẹ́ púpọ̀ alẹ́kà àwọn sọ́rọ̀ kéékèèké àmọ́ àwọn ìrìn àṣùgbà àtàwọn ọ̀run mìíràn àfẹ́ kí kámá yàrá púpọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn ìjẹ́ ìmáàmù lè wà ní àyè kan tí ó ga ju àwọn jàmá lọ bí àwọn mẹ́bà níta àwọn ṣe sáwọn masáàsù wa yẹn bí ìmáàmù ti máa kírun àwọn bíríkìlà wọ́n wà yọ ga díẹ̀ ju ti jàmá lọ anábì lẹ́nìkan kan nù yẹn ò gbọ́dọ̀ kírun anábì ní ìmáàmù kan ò gbọ́dọ̀ kírun láàyè kan tí ó ga ju àwọn jàmá rẹ̀ jàmá mùsùlùmí gbogbo àwọn tá a bá ní mọ́sálásí wa ká bá ìmáàmù wa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí o bá sì yé ẹ̀pẹ̀ fóònù mi kájọ sọ kí mi wá sọ ọdún tíra tó wà fún kó náà lọ lè ká fún tó bá ti rí ọkà mi sọ pé kò ní ṣe ìfẹ́ nu ẹ lọ lè lẹ́fù rẹ̀ padà tí ó ṣe déédéé ti àwọn jàmá wọn lànà bí kọ́nù lérí mẹ́mbà rí níjọ́ kan lóòótọ́ lérí mẹ́mbà rí ثم رقع فكبر وهو عليه أشى لا أكبر أشى عليه المنبر ثم نزل القهقري وسجد في أصل المنبر ثم عاد فلما فرغ قال إنما صنعت هذا لتأتموا بي ولتعلموا صلاتي wàtánà mi wá fẹ́ fèrè kalẹ̀ ọ wá fẹ́ sẹ̀rìn wá kò ní ọ fẹ́ sẹ̀rìn sẹ́yìn níbi mímbà ọ wá fèrè kalẹ̀ ní anabi wa ni mo ṣe lé ìkẹ́ lè bá rí bí n ṣe ń kírun àdékò anabi fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa káwọn jẹ́ pé ibẹ̀ yẹn bá da kò ní nídìí ká anabi ṣe ṣe kíni wọ́n sì tún padà sí ẹ̀yìn mọ́ nídìí bẹ́ẹ̀ ká lè kọ̀rẹ́ tiẹ̀ àfa tó bá sì wọn ò kéwú wọn ò rí kéwú wọn ò ké ń tòun ẹni kí kọ̀pẹ̀ àwọn àfa tí wọ́n mọ̀ ayé ní màá tán gbogbo àyè náà sí àá náà ń kéwú sí lójoojúmọ́ kọ́lọ́ mọ́sá àwọn kọ́sàlẹ̀kùn mímọ́ wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí imam alima wà lẹ́yìn rẹ̀ alima imam bóòlù àti ma wà lẹ́yìn imam jama òun náà ní kọjá pé àwọn lẹ́yìn imam jama agbọ́dọ̀ fẹsẹ̀ kara kanra wọn. tàbá wá tò láti bí dé mọ́sálásí olórí àwọn tó wà lọ́hùn sẹ́yìn kó wọn rí ìmáàmù àmọ́ wọ́n rí ẹ̀yìn jàmá gbogbo apátápátá náà jàmá ìmáàmù yẹn ni wá wọ́n lè má rí ìmáàmù àmọ́ ká máa rí jàmá ayédàkí sáàkú débẹ̀ àbí ká máa wo sáàkú jàmá lọ́kàn àmọ́ kó pẹ̀lú ọ̀rọ̀ wà nínú ilé àbọ́kùnrin kọ́ ọmọ wa fi spíkà kírun tọkùnrin wọ́ọ̀sì náà sẹ́mọ̀ pé tọkùnrin wọ́ọ̀sì mọ́sáàsì náà nípò wọn lọ obìnrin wá ní ọbẹ̀ jọ lájẹmọ́ ọlájẹmọ́ ọlọ́fẹ́ jẹ wọ́n nínú yàrá rẹ̀ gan lọ́lá ju mọ́sáàsì lọ ọwọ́ fi spíkà kírun tí jàmọ́ ò sì tò dénú léyìn kápé jàmọ́ bá tò wọ́n bá tò dé ojú ọ̀nà wọn àbí àwọn obìnrin méjì kan náà tó wá tò wọ́n tò wọnú yàrá ẹ̀ ọwọ́ àjọ ìyìn wọn wọ́n kí jàmọ́ nídìí bẹ́ẹ̀ bí wọ́n bá wá múná lọ ń kọjá mọ́ ẹ máa múná lọ bó ló ṣe yẹ kí yòókù tó kíra kàfé ẹ̀mí aláàlímọ́ ni ámì dáwó dábàá di pàun bó ló ṣe kí yòókù obìnrin obìnrin kìí kìí fi spíkà mọ́sálásí kírun nínú àwọn ẹ̀kọ́ nípa ìmáàmù àtàwọn jàmá jàmá ẹ̀yìn rẹ̀ wọ́n ní ìmáàmù tó bá rí pé àwọn jàmá àwọn kórìíra wọn wọn ò ti mà lójú wọn ó sì mà níbi mítìnì tí wọ́n ń ṣe ó sì mà níbi ọ̀rọ̀ wọn tí wọ́n bá ti kórìíra rẹ̀ kọ̀tọ́ kọjá ìmáàmù fún ọ kò ní dáa kọjá pẹ̀lú níta ni yóò sìn wá lọ́wọ́jú ọlọ́run kọ́ wá jẹ́ níta nílépa bàbá ṣe ń wò níwájú báyìí nínú òsì máa fi wa tó fi jẹ́ pé ìmáàmù ọ̀gbọ́dọ̀ máa ṣe mọ́nàmọ́ná ọ̀gbọ́dọ̀ máa ṣe rádaràda ọ̀gbọ́dọ̀ máa wà burúkú ọ̀gbọ́dọ̀ máa ṣe wà pòkì bọ́ọ̀ bá wá jẹ́ ìmáàmù wọn táwọn tó tò lẹ́yìn lẹ́yìn rẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe ń wọ̀ báyìí náà pé ah, ah, ah, ọ̀daràn yìí rè sẹ́mu pé lómi ìwà ìburú ju àwọn jàmáà ti ń ṣe wá sí fún tọba ti rí bẹ́ẹ̀ anábì ní sàlásà tún látàrí fáwọn sọlá tún fọ́kọ̀ rúkú sí ṣubúra anábì láwọn fẹ́ta kan bẹ irun wọn ò ní kọjá ìjìká wọn nínú wọn anábì dárúkọ rọ́júlú amakawma wà ń lọ wúkárì ìmáàmù tó jẹ ìmáàmù tipátipá sínú àwọn ẹ̀yọ́ màá yá mi bàbá fẹ́ kírun lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń dàrún kí ẹni yẹn ń dàrún kí ìwọ́ wá dé níbo ló tòsí owó tòsí ẹgbẹ́ ọ̀tún rẹ̀ abúlábùnà fáàs ẹgbẹ́ ànábì ló tòsí ànábì wá fi ọwọ́ rẹ̀ ànábì wá fọwọ́ mú kó láti ẹgbẹ́ òsì bọ́ sí ẹgbẹ́ ọ̀tún ànábì fọwọ́ mú àwọn iṣẹ́ tí yẹn máa ń ṣe lérí ìrùn tí ì bá ìrùn jẹ́ nìyẹn ànábì dá padà síbẹ̀ ṣẹ́wárí ṣẹ́wárí wá pé méjì àyídà kí ìmọ̀mọ̀ ọ̀bọ̀ síwájú báyìí bá wà àbí kí ẹnìkan nínú yín kó ṣégin ní kọ́bọ̀ sẹ́yìn ṣẹlẹ̀ yìí méjèèjì ni ọ̀gángan ìmọ̀mù lẹ́dùn ẹ̀yìn rẹ̀ báyìí lẹ́dùn ẹ̀yìn méjèèjì ẹ̀ nífi sọ́tún ìmọ̀mù ẹ̀ sì nífi sí òsì máa àwọn tí wọ́n wá dé wọ́n máa jọ yìí sáfù apá ọ̀tún àti sáfù apá òsì ṣẹwárí sáfù apá ọ̀tún ọlọ́lá ju sáfù apá òsì lọ ó lè jẹ́ pé sọ́fù alákọ̀ọ́kọ́ sáfù alákọ̀ọ́kọ́ olórí ju sáfù ẹlẹ́ẹ̀kejì anábìíní tẹ́ bá mọ̀rẹ́ nígbẹ́ nìkan ìwà ní sáfù wájú bọ́ bá gba wíwọ́ nígbà bá sáré tátẹ́rì ọ̀bá mọ́mọ́ ẹwà máa wọ́ kẹ́lẹ́ bá tètè débẹ̀ nínú àwọn àkáàmù tó jẹ máa ìmáàmù àti jàmá òun náà ni pé gbogbo ẹni tó bá wá dé gbogbo ẹ̀yin tẹ́ bá dé lẹ́yìn sáfù alákọ̀ọ́kọ́ yẹn tẹ́yìn náà fẹ́ tò níbo lẹ́tò sí ọ̀pọ̀ mọ́sálásí lémi ẹ̀rọ àwọn kan wọ́n lọ apọ̀ tún níbi eré níbi arógiri àwọn kan lè tò sápò òsì níbi arógiri àwọn méjèèjì ni wọn ò kọ̀rẹ́ẹ̀tì anábì ni wọ́n ti ṣètò ìmáàmà ẹ̀yìn ìmáàmù lẹ́ẹ̀dì bẹ̀rẹ̀ sáfù alẹ́ máa fa àwọn èèyàn báyìí mo kírun mọ́sálásí sẹ́rùkọ ìjọ àwọn mọ́lá kan tọrọ òye àwọn haúsá ọjọ́ òun ló máa ń sẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá àtẹ̀kọ́sì àlùbọ́sà nìkan wọ́n rán ọ̀rọ̀ yé lọ́ba lọ́ọ́ ní kò sí ẹgbẹ́ ojú wíńdò sáfù aláǹkọ́sì ti pé bí a bọ́ sí ẹ̀yìn ìmáàmù kámú sáfù mi ní máa mérí mo ní nǹkan dé olóòdó sọ̀rọ̀ bá sọ̀rọ̀ anabi ni wá sí tùlù ìmáàmà anabi ni ẹ̀yìn ìmáàmù lẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀yìn mẹ́ta tẹ́ dé yẹn ẹ̀yìn ìmáàmù lẹ́ lọ tẹ́ máa wọ ẹ̀yìn ìmáàmù lọ kàn yín báyìí àwọn táwọn afáwùsì nínú àwọn ẹ̀kọ́ tí àwọn àlùfáà kọ́ wa ni pé tábà wá ìmáàmù bá tò àmì tí ìmáàmù bá síwájú àwọn jàmáà tí ó tò ànábì níyẹ̀ ní ní minkum ulul ahlam àwọn tí ó kọ́kọ́ wà lẹ́yìn mi kọjá àwọn àgbàlagbà tí wọ́n nílò àká yìí mọ́ lẹ́yìn náà ni ó sì wá kan àwọn ọmọ kéékèèké kódà kọ́ ọmọ ọmọ tò sí ẹ̀yìn máàmù àwọn àgbàlagbà àwọn tó hàkúrá bí màá bá ṣe mistake tí wọ́n lè ṣe kíni tí wọ́n lè ran létí nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní tí imam bá gbàgbé alifati wa alali imam kò sí tó burú kárán imam létí ẹ má jà yàyàn jáde báwọn imam ń ka wàdùnhà wàlẹ́yìn ìdá sàjà wàlẹ́yìn ìdá sàjà wàlẹ́yìn ìdá sàjà ó ti gbàgbé nù kọ́sẹ́ni tí gbàgbé jọba. <laughs> anábì náà gbàgbé rí anábì wá kírun tán anábì wá rọ̀ kan náà àwọn tọ́wọ́ kúrán anábì ní ìwọ sí ti má lọ́tọ́fà àlẹ́yà àwọn kàmá kọ́ lọ́sọ̀ sọ́nà kí ló dé náà Ubay ibn Ka'b oye anábì wá sọ fún pé kí ló dé tí wọ́n rán mi létí ńgbà tí wọ́n sì bẹ̀ lẹ́yìn ẹ má torí pé súra ní gbogbo ẹ̀ ló ti mọ àti táyà ní ma ń sálámà sí ìmáàmù wa mi tí ó gbàgbé àmọ́ ilẹ̀ yorùbá yóò máa já ní pé ee bẹ́ẹ̀ ara àwọn bàbá létí àwọn bàbá ó fún bílálà àṣàṣì náà ni mo dá ìwé yẹn ẹ má bẹ̀rù àṣàṣì mọ́ òjò àṣàṣì lọ́wọ́ wọn mọ́ owó àṣàṣì náà ò ti ṣiṣẹ́ mọ́ ò ti ṣiṣẹ́ mọ́ lọ́dẹ̀ tí wọ́n kà sí káàdù sọ́bá yín wọlìmọ̀sá ẹ̀ràn wọn létí sọ́bá yín kí ló dọ̀ wọn létí ọ anabi ló ti kìí ṣe láìfi kìí ṣe láìfi kí wọn ti kí ni kí wọn gbàgbé tá anabi bá tó sáfù fáwọn jama tán kó tó gbé Allahu Akbar anabi yóò pariwo pé tàràtù ẹ̀sùnmọ́ra yín wà á tẹ́lílù tàràtù ẹ̀sùnmọ́ra yín wà á tẹ́lílù ẹ̀dọ́ déédéé sọ́wọ́ sùn fún sawu sufufakum sawu sufufakum ẹjí sáfù yóò ṣe déédéé ara wọn fa inna taswiyata sufuf ní riwaya mi fa inna taswiyata sọf min tamam as-salah anabi ní sẹ rí kẹtù sáfù yín kẹsẹ yóò ṣe déédéé ara wọn anabi ní bẹ́ẹ̀ ni tí ó jẹ́ kí ìrun yóò pé ajẹ́ pé ìrun máa ń dínkù anabi sọ ní ẹgbàá wa kan pé tẹ́ ẹ bá ti yapa tí sáfù yín ọ̀bá ṣe déédéé ẹ̀mí ẹ̀mí yín ẹ̀mí yín náà sì ní ṣe déédéé ní máa affect wa àwa mùsùlùmí tí sáfù ọba ṣe déédéé kámọ́ rò pé bóyá torí pé ẹsẹ̀ yọ wọn lásán ẹ̀mí wa náà mọ̀ sí kí ni yóò máa yapa ara wọn ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Naam. Naam. وليبلغ أحد المأمومين خلف الإمام عند الحاجة شاركي إمام كن الله أكبر kí ẹnìkan náà tó wá sọ lẹ́yìn kọ́ náà pé ìmáàmù ti sọ pé Allahu Akbar ìdí ń ṣe ní tẹ̀bílígù ni tẹ̀bílígù tẹ̀bílígù anil imam tẹ̀bílígù anil imam àwọn ọ̀pọ̀ lẹ́yìn ọwọ́ afẹ́ kí káwọn tẹ́yìn àwọn tó wà lẹ́yìn ọgbọ́ pé ìmáàmù ti rùkú o àbí màmú ti dìde o ní ti ń ṣe nìyẹn wọ́n ní a ní bùkátà sí tá a bá ti ń gbọ́ ní tí ìmáàmù ń sọ bóyá ohun rẹ̀ láwùjọ dáadáa àbáwá tá a tò lẹ́yìn rẹ̀ àtó nǹkan àbí ń lo máìkì a ní bùkátà sí mọ́ wọ́n ní jọ tí wọ́n ní bùkátà sí ń jọ yẹn èrò pọ̀ anábì ní Allahu akbar àwọn tó wà lẹ́yìn ọ̀gbọ́ dáadáa làbúbákiri wa ń ran anábì lọ́wọ́ lọ́wọ́ ní Allahu akbar tí làdáni mọ̀hádínù bá ti ṣèkọ́ ọmọ tán iṣẹ́ rẹ̀ ti tán àwọn mọ̀hádínù làdáni ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ bá wá sọ eléyìí fún wọn ìjà tí wọ́n bá yín jà yóò ní àbá yóò yóò wò lẹ́yìn wọ́n fi mí joyè èmi làdáni mọ́ṣáláṣí kí mo joyè lẹ́lẹ́rí gan ẹ wá ń pé kí wọ́n rọ tó bọ́bá lóun ọ̀gbọ́ ẹjọ́ máa rọ ẹ̀filẹ̀ àmọ́ tí ṣe nì kò ní ìdí ẹ̀ kò sì sí nínú ẹ̀sìn wa àfi táwọn èèyàn máa tẹ́mẹ́ lẹ́yìn ọba ṣe kí ni tí wọ́n bá gbọ́ ẹ̀yàn ọmọ ìyá nínú ẹ̀sìn wa ìdí obìnrin lè ṣe imam bẹ́ẹ̀ ni obìnrin lè ṣe imam fún àwọn obìnrin ẹgbẹ́ wọn ó mú wàrà pọ̀ nínú àwọn sọ̀hábíyàtì ni ó ṣe imam fún àwọn obìnrin tó wà ní abúlé wọn àbí nínú káà wọn ìyàwó àìsà náà ṣe ìmáàmù fáwọn obìnrin rí ọmọ sálámà náà ṣe ìmáàmù fáwọn obìnrin àmọ́ ìmáàmù tiwọn àárín sáfù ló ṣe kíni ìní ọwà kò ní wà wájú o àárín sáfù ni yọ wà kò sì lè ṣe ìmáàmù fáwọn ọkùnrin àwọn ẹ̀yà kan tí wọ́n máa ń parọ́ kàkiri báyìí wọ́n làwọn lọ mọ́ṣáláṣí kan nílùú kan gbàtà wọn dé bẹ̀rẹ̀ obìnrin ló ṣe ìmáàmù fún wọn nílùú yẹn irọ́ ni wọ́n máa ń gbà ọ́ irọ́ ni ò wọ́n máa ń rìn ìrọ̀ yìí ìpè ẹ̀yẹ̀ ẹ̀yà ẹ̀jẹ̀ ajáde obìnrin ní kírun fún ọ nílùú dáwọn lọ ọ̀rọ̀ yìí àti bọ́ láti bí ọdún mẹ́wàá sí méjìlá ń sìn ní mo sin láìpẹ́ ẹnìkan tó wá ní ọ̀kan tó wá dé mọ́sálásí lọ́wọ́ ní ẹjẹ́ ajá tó yọrọ náà ìlú tá a ti ń bọ̀ sí obìnrin ní kírun fún ọmọ ẹ̀mú ní ah, ah. ẹ̀ sì ń rí fìtì àlọ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má máa parọ́ kẹ́ máa fi wé dáwà lẹ́sẹ̀ wọ́n lóbìnrin nígbà tó wá sálámà tán lọ́wọ́ ní tó ẹ̀yìn jẹ́mà ọlọ́run jọ dáa fún yín hello dada ṣẹlẹ̀ sí ẹ má bínú pé àdúrà mi ò ní pọ̀ torí pé yìí ń ṣe àìdọ̀lọ́ sí ilé ayé ilé ayé tàwa ilé ayé nídìí bẹ́ẹ̀ obìnrin ò lè ṣe lè ṣe máa ẹ lè kéwù sa ẹ lè ṣe kiri sórí fọ́tí wá bẹ̀rẹ̀ àbúṣù mẹ́rin tó lè lónìí kó lè wọlé kéwù kéwù tó kéwú ní òní bá pàdé lọ́dún mẹ́rin jẹ́mọ́ ọ bá pàdé láàrin oṣù mẹ́rin. ọlọ́run kọ́ bá ọ̀nà mọ̀ wọ́n mo mọ́ sàdúrà fún púpọ̀ àánú mi máa ṣe wọn wọ́n fẹ́ sin lọ́n wọ́n á gba wọ́n wè wọ́n wè ẹni bá gba wọ́n wè kí ni jẹ́mọ́ ọ̀fẹ́ǹsì jẹ́mọ́. ìǹtìkọ́rò lè máa tó ọ̀sáàjì jẹ́mọ́ mùsùlùmí kí ìmáàmù máa kírun lọ́wọ́ kọ́wá dé ọ wà ní ìfẹ́ríkanlẹ̀ àbọ̀ wà ní ìjòkó àbí ń ṣe àtayá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa kí là máa ń ṣe jama kí là máa ń ṣe a wà dúró a máa wá lè ti kú dìde àwọn àfáà ní ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ń ṣe rẹ̀ púpọ̀ lóòótọ́ ọ̀pá àtàwọn ọmọ àmọ́ ìfẹ́ríkanlẹ̀ tó fẹ́ríkanlẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ̀ lọ lásán ilé bá wọn níbi àtayá yẹn tó òjòkó tẹjọ sàtáyà yẹn tẹjọ sálámà yẹn kọ̀ lọ lásán lọ́dọ̀ ọlọ́run ara dáadáa tó bá wọn jù ọlọ́run nígbà lè kíá máa sì ní àmọ́ bí òsùn wọn wá àmọ́ bí òsùn kún tó ó lè jẹ́ kínkín báyìí tó kù tó yẹ fi wọ àlìjánà nítorí yẹn ní bùkátà tí láìla ilà láwa yẹ ọ̀kan tó yẹn lọ́rẹ́ níjọ́ ya yẹn àwọn àfààní ẹni ẹni ẹni condition àbí ẹni ẹni eh, eh, eh, stage tí ìmọ̀ bá ṣe kí ni tó bá wà kọlọ̀ lè jọrin rẹ̀ ní ibẹ̀ ọlọ́dájú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀yìn tí ìka pépà méjì nínú mẹ́jọ méjì péré la fẹ́ ka ọwọ́ agun mẹ́jọ ọ̀dà àtúntò sọ dìgbà mi ọlọ́run fún alúpàdá yìí tá a sínú cd dvd oyè tí yóò lè ṣàǹfààní fún wa wọ́n fún mi ní ìṣẹ́jú márùn ọ̀dà a sì ti sàdéhùn láti bá béèrè béèrè ẹ̀jìn dàdúrà yìí ìfẹ́ káde wọn ọ̀yẹ́ lẹ́yìn abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá wọlé àná kọ́lọ́mọ́sá sàlékún dáadáa wa la hawla wala quwwata illa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ورحمة الله وبركاته يعني الله أكبر هل جزاكم الله خيرا المساء بعد سنة ومسيك ولس ولوري ọ̀rọ̀ ni wọ́n ti bá wa sọ ìta gbọ́ yìí tó jù ń bẹ̀ ní pé àlékọ́ ẹ̀kọ́ ọ̀sẹ̀ ìtàn níjókòó ọgbọ̀n ìṣẹ́jú àgógójì ìṣẹ́jú àwọn àti ìmọ̀lẹ́ tí lè kí wọ́n challenge làwọn ṣe challenge gbogbo wa mẹ́jọ jẹ́ pé ọgbà wa nìkan ní ọ̀pọ̀ tí ò lè sí nǹkan kan ní ọpọlọ àwọn obìnrin náà sì lè kọ́bọ̀ jẹ́ pé àgbọ́yé ìwọ́ọ̀rí nìkan náà ni àfi ká lè máa dáhùn ìbéèrè ní ẹbá ń bi wálé ká sì lè dìfẹ́ǹdì ẹ̀sìn táǹsì àbẹ́lọ́wọ̀n bá aláwọ̀ adáàtì wà nílé tó bọ́tà àbíyẹ wa àwọn tá a ti ké náà mọ̀jì àtúgbọ̀ nà ní ìmọ̀ bí máa gba ojú ọ̀nà tàbí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tí o sì ti rà lọ́rùn náà ó ta jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn la hawla wala quwwata illa billahi àwọn ìbéèrè wọn kún bí lọ́pọ̀ ìdí àkọ́kọ́ kà ń bẹ̀ wọn náà ní pé wọ́n ní kí ni ìdájọ́ ìrún ẹni tí wọ́n fún Suratul Kahf bí áyà kẹwàá tí wọ́n wá parí ẹ̀ láti bí áyà márùn-ún kò wá parí lórí rákàtì ó ti bẹ̀rẹ̀ sọ́ọ̀tì sáábì ọ̀kadà àyà kẹwàá bákan náà ó tún wá gbogbo lórí àyà karùn-ún lọ àbọ̀dé pẹ́sà ní dáadáa àwọn ẹgbẹ́ ìdájọ́ ọkùnrin tí ń lo chain ọkùnrin tí ń lo chain ọmọ ní aláìmọ̀kan nípa ẹ̀sìn. chain lílo àwọn obìnrin ló ní ẹ̀gbà ọwọ́ obìnrin ló ní kóso mọ́wọ́ kóso mẹ́sẹ̀ kóso márùn kọ́dà ó lè fi bẹ́lìtì àwọn góòdì kan bẹ ní Saudi tí mo di lọ́dún kan bẹ́lìtì bí àwọn ọ̀rẹ́sìn ní mo ṣe rí nu mo ní kílẹ̀ ìfẹ́lẹ́ ìṣe wọn ni àwọn obìnrin fi